ẹni tó béèrè béèrè báwọn ǹjẹ́ ó ní òdodo lò tó bá gbọ́ àlàyé àyàmbi kò nílò ọkàn fẹ́ mọ́ọ̀kì ẹ̀sìn wa ni ọ̀tẹ́ ẹ̀sìn wa ni kò ní Islam ṣe ìyìn tí Kùránì sì ń sọ bẹ́ẹ̀ ni pé tíwa ànábì bá wà nínú iyèméjì ọ̀wá bíi àwọn tí. Ti a sọ tírà kalẹ̀ fún síwájú rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn isangi padà sọ pé nítorí náà ẹ̀yin mùsùlùmí tẹ́ bá nídìí béèrè ọlọ́run yìí ti ní kẹ́ ẹ máa bi àwọn táwọn jẹ́ evangelist léèrè. <laughs> Ah. ọlọ́run ṣàánú wa. Isang is not my problem. But it is a problem for those who regard internet as their Quran and Hadith. Isang tí o lè bọ́ ta ti mi lórí ìwé tó ṣe sẹ́yìn tí wọ́n wà ní ẹni tí wọ́n máa sọ pé sí nǹkan ọ̀bá yé mi kí n don léèrè so it's not my problem and it can never be my problem ṣùgbọ́n wọn tó láàfáà tó ga sí pé irú àwọn ìdọ̀tí pàǹtí ẹ̀gbin ọ̀pàlàmbá tí wọ́n ń dà sórí nẹ́ẹ̀tì ni wọ́n ń gbé sí agbárí olóò ní táìmù láti jókòó sí tàlímẹ̀ nìkan kan pé ta ní í ṣe ná ta ní wọ́n ní gbọ́dọ̀ ti kẹ́kọ̀ọ́ ṣé ó gba dìgírì ṣé ó gba agbá tó gbà wo and you can use six hours ten hours browsing nítorí browsing náà nu o àbí ìdọ̀tí ègbé tó ń browsing náà nu ó ń lo night yẹn throughout lórí pé òun gọ́gù òun gọ́gù òun gọ́gù òun gọ́gù garbage kí sì ni tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀. ìdààmú ìfòòró tí àwọn ará maka tí wọ́n gbé ànẹ́bì lójú yóò máa ń fún ní intermittent concern pé ah, ah ẹ̀wà náà ṣé lódodo sí lọ́lọ́run rán mi ń ṣe àkóyẹ ah, kí wàhálà ìwòlè tó báyìí nà ànẹ́bì is a human being ọmọnìyàn so ó máa wò lẹ́rọ̀ kan pé ìwọ náà wò tí yẹn bá ń ràdánwò oríṣiríṣi yẹn náà mọ̀ dúkọ̀ pé ẹ wá o ṣé èsì pé mo ṣe ọlọ́run báyìí ṣé mi nìkan náà wà nílùú ìní mo lọ ibi iṣẹ́ eléyìí mo jẹ gbèsè bẹ́ẹ̀ mo mo gba kọ́ńtàtì eléyìí ó di gbèsè eléyìí ó di gbèsè ọlọ́run mọ̀ jẹ́ ká yóò mọ̀ sí yẹn àbí ṣáyé wà ní wà ń ṣe mí ni you see you keep asking yourself some questions torí pé ẹ̀mí ò léegun ẹ̀mí kò léegun ìfòòró ìdààmú ìpayà tí àwọn ọ̀sẹ̀bọ̀ ló mọ́kà tí wọ́n kó sínú gbàyògì sí ọlọ́gbà tí ń bẹ láyé ìmọ̀ rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìmọ̀ rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run wá fẹ́ fi lọ́kàn balẹ̀ wípé wò ó èyí ṣe new now messengers ìran yín nìkan ni òlànàbí ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran yín nìkan ni òní tíra tá a fún wọn but a ti fún àwọn kan tíra ìwọ béèrè wò ǹjẹ́ a pé ẹlòmíì ní ọlọ́run àtolùgbàlà nínú tíra ọwọ́ wọn yàtọ̀ sí àlọ́ béèrè wò lọ́wọ́ wọn tún béèrè wò lọ́wọ́ àwọn àsọtẹ́lẹ̀ nípa rẹ tí Jésù sọ àti John the Baptist tó sọ àti tí Mósè sọ béèrè wò lọ́wọ́ wọn ó wà nù tíra wọn nà ó nǹkan tánàbí nǹkan tọ́lọ̀ ń pa ànábì láṣẹ nu pé wò ó má káwọn tó takò fún concern he is a new prophet some prophets have gone before you mẹ́sẹ̀gì tá a fún ọ is not new àwa là ń jọ́lọ̀ lánàá àwa là ń jọ́lọ̀ lónìí ìwọ bá wọn tí wọ́n ní traces tí à ń lọ́wọ́ wò wọ́n confam tí mo sọ ìfún ọ ọmọ parí o ẹ wá wo bí tí isangi ti ń gbé ọ̀rọ̀ lọ ẹni tí mo sọ pé tá bá fẹ́ ṣe dìbéètì so o lè ka tó ní rárá lọ́wọ́ adìẹ ń tó sọ pé kábò ń léèrè ṣé kò ti rí pé application yẹn ṣe wrong èdè Islam alárúbáwá ni báwo láṣẹ àfi ọ sílẹ̀ tá a fi àwọn onímọ̀ alábáwá sílẹ̀ tó ń jẹ́ alùsùnà tá wọ́n sílẹ̀ kí wọ́n tó wàá mọ bíi tí alif dorí kọ láwọn ọmọ bíi léèrè béèrè. so a jẹ́ sí pé a bùkátà sí ká súnmọ́ àwọn àfáà kàkà fi ń lo tó fi ń gọ́gù tá a bá júwe kankan fún ọ lórí nẹ́ẹ̀tì ní kó lọ ọbẹ̀ don't waste your time internet is not your scholar internet is not your Quran nor your hadith o lè rí ìmọ̀ ìsìláàmù gbàmú lódìdí kó ga sí pé lórí íńtánẹ́ẹ̀tì nìkan ni kò pọ́síbù wàá súnmọ́ ènìyàn ọlọ́run máa ń rán èèyàn sí èèyàn ló fi rán àwọn ànábì sí wọn àwọn míìsì míì náà wà táwọn náà lè gbà mọ́ òdodo ṣùgbọ́n kò dàbí kí èèyàn láàrin wọn kó ṣe kí ni kó gbí sí ọlọ́run fún wọn nítorí náà tó bá ti wá ń rí ẹnìkan tó ń tẹ̀bá ti pé àdìsí kan tako àdìsí kan àdìsí kan tako àyà kùránì kan àdìsí kan ó tayọ làákàyè àwọn lòun òfin ní gbàgbọ́ kò ní kọjá kàtígórì mẹ́ta yẹn ìsáyédà kó jẹ́ aláìmọ̀ kan túbọ̀ gan ti mọ̀ pé aláìmọ̀ kan lélẹ̀ tàbí kó mọ tátàtà nù kéwú kó wá jẹ́ oníbídíà kó jẹ́ oníbídíà tí ó bá jẹ́ kìíní tí ò jẹ́ kejì yóò jẹ́ ọ̀tẹ̀ ẹ̀sìn lójijì tí kì í wulẹ̀ ṣe mùsùlùmí tó fẹ́ kan jẹ́ christian any verse tó bá gbámú is a life wire any hadith tó bá gbámú is a life wire iná tó gbé òun ni ó fẹ́ kó gbé wọ̀ náà. ẹ jẹ́ ká wá bọ́ sí orí àlàyé jahilun bidin aláìmọ̀kan nípa ẹ̀sìn ìsìláàmù falijahalu àìmọ̀kan bidin nípa ẹ̀sìn yanṣawo anihu al-ihsaasu filis al filin ìfura yóò fẹ́ máa generate á fẹ́ máa ṣẹlẹ̀ ìyẹn ó fẹ́ máa ní feelings kan tí ó fẹ́ máa wá nínú ẹ̀mí bí wùjúùdí tààrùdì zọ̀hìrí láti máa fi sọ pé ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ó wà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa tí í ṣe alukur'an àti àdìsí anabiwa muhammad sallallahu alayhi wa sallam as a layman tó bá ka anything ó ṣeé ṣe kó máa wò pé ah kíní ìmọ̀ fẹ́ tako eléyìí o possible kí ọmọnìyàn kó ṣe kíni kó máa rò bẹ́ẹ̀ ìyẹn fi hàn wípé in as much tí wọ́n sì ń fíìlì those ìtàlẹ́pè ní ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ sẹ́pẹ́ níjẹjọ apín ìtakora sí méjì ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ àti ìtakora tó jọ torí bẹ́ẹ̀ ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni tààrúdù zọ̀hìrì ìtakora tó rí bẹ́ẹ̀ o tààrúdù hàkìkí now as wọ́n ti sọ fún ọ wípé kò sí tó jẹ mọ́ta arúgbó àkíkí nínú Qur'an nínú hadith kò sí kò sí kò sí kò sí ntọ́jẹ mọ́ta arúgbó àkíkí never in Qur'an never in hadith kò sí ṣùgbọ́n tààrúdù zọ̀hìrì ọwà tààrúdù zọ̀hìrì ṣe kí ni o ọwà and you as an ordinary as an ordinary muslim impossible kọ́ ọmọ ṣe tìláwà lọ bóyá ohun tó ń ka translation version kọ́ ọkàn wá rí i pé ó dàbẹ́ ni pé áyà yìí ó fẹ́ tako áyà yìí oní feelings yẹn ọ̀nọ́mà ọ̀nọ́mà kíyàn fíìlì pé ó jọ bí ẹni pé àyà yìí wọ́n fẹ́ tako àyà yìí ok àìmọ̀kan máa bí ọ̀dà yẹ fún ọ ní yẹ ẹ́ bíi tẹ́ ẹ bá mutí ẹ má kírun àti ọtí ẹ̀gbin ni tàbá mutí ká má kírun so we can alẹ́ mutí nìyẹn but kó mọ̀ jẹ́ àsìkò tí ìrun lè bá wa bóyá òkè bóyá láfta ìṣá ìdẹ́n ìyẹn lè mu bíi bọ́tù méjì nígbà tí wàá fi dàsùn bá ó máa ti get over. ó tún wá níwájú ó tún káyà míì pé ẹ̀gbin ni ọtí o ẹ̀gbin ìyá àfẹ́gbin ẹnu haram haram haram but ó mọ̀ pé àà kan sọ pé tí a bá mu ọtí ká má débi irun ọ̀kan tún pè lẹ́gbin ibú làwọn àṣẹ báyìí nìyí sí now tọ́rọ̀ bá ti rí ba lọ́dọ̀ rẹ ó fi hàn wípé you are a layman in Islam you are a novice you are an ignorant you can only recite Quran but you cannot understand the meaning òyìn wa normal nítorí pé gbogbo wa a lè jẹ́ scholars táwọn kan bá sọ fún wa pé gbogbo yẹn lọ lè kéwú sórí. So wọ́n ń dààmú ayé rẹ ni gbogbo ẹni ẹ lọ sílé kéwú gbogbo ẹni ẹ lọ sílé kéwú wọ́n kàn wọ́n fẹ́ dààmú ayé rẹ ni kò possible practically kí gbogbo wa ká lọ sílé kéwú it's not possible and it's never done kì í sí gbogbo àwọn sọ̀hábà ló mọ bí tí alif dorí kọ kì í sí gbogbo wọn not all of them are ruwats kì í sí gbogbo wọn ni wọ́n jẹ́ rọ́wí àdìsí kì í sí gbogbo wọn náà jẹ́ kọ́ríwù tẹ́lẹ̀kẹ́ bá ń sọ fún ọ ní ìsìn pé wò ó mọ́jọ́kò ti tàlímù kankan mọ́jọ́kò sádìkọ̀ kankan kọ́gá sí máàdù ni kọ́gá sí dáwà ni ó ń dì sí fàyè rẹ ni o torí ti ń sọ yẹn kò lè wọ́ọ̀kì fún gbogbo ayé kò lè wọ́ọ̀kì pàápàá ibi tó ń kálukú ti bá ayé rẹ̀ dé kò lè jẹ́ kó wọ́ọ̀kì kẹ́hìn wá ní kí n bàbá eléyìí ṣé ń fi sùúrù tó gbé níjókòó yìí mo rí yìí kéèyàn wá sọ pé kí wọ́n kọjá sí mádùlẹ̀ arọ bí nìsín àwọn tí ọmọ wọn tó ti ń bí ọmọ tí wọ́n tuntun retí kí ọmọ ọmọ náà kó tún bí ọmọ tí wọ́n sì ti oríṣiríṣi kọ̀mítímẹ́ǹtì káàkiri òní èkó ọ̀la ìjẹ̀bù káàkiri pẹ̀lú ẹbí tọ́lọ̀ ń kó fún wọn bóòlù ó sì mọ retí kírú bàbá báyìí lóòótọ́ ni ká pé àìdàgbà ẹ̀kọ́ ok ṣùgbọ́n ẹ̀kọ́ ká lọ mọ̀ ọ́ ká mọ̀ ọ́ kà is not meant for all I say it it's not meant for all kì í ṣe gbogbo wa láǹfààní ẹ̀ kì í ṣe gbogbo wa ọ̀wọ́ ẹ̀kọ́ tí wọ́n sọ pé it's meant for all onírú ẹ̀kọ́ tá à ń dókòó kọ́ yìí onírú ẹ̀kọ́ tí à ń jókòó kọ́ yìí lè tó ga sí pé ẹni tó mọ bí dorí kọ yóò rí tiẹ̀ mú ń bẹ̀ ẹni tí ò mọ bí dorí kọ àgàgà yóò wúlò fún this is a common class this is a common class tó ga sí pé whatever be your class whatever be your level ó ó rí ààyè tiẹ̀ níbẹ̀ ó rí ẹ̀kọ́ tiẹ̀ tó fẹ́ dìmú ó rí dìmú níbẹ̀ àwọn kan gbé sí àlọ́wọ́ ní ìsìn àwọn kan kàn ń wùwà níbi tẹlifíṣàn and they are listening bẹ́ẹ̀ tó gbé sí àlọ́wọ́ ṣe ṣàǹfààní láàrin ẹni tí yóò gbé nǹkan kan lọ́wọ́ ó máa ṣàǹfààní tàwa ni gbogbo yín pátápátá báyìí ó yá ní ìsìn ẹ mọ̀ sọ ní máa dùn ẹ lọ rẹ́gísítà. tí n bá pé lọ lọ́la tipátipá nígbà bá dọjọ́ kejì ẹni tí ó wà sílé kéwù kà á kọ́ dọ́sìn nìkan ńgbà tó sùn kọ́ ọba ìparí dọ́sìn nìkan yóò kú mẹ́ta. ntọ́ba natural tó ga sí pé àlè deny rẹ̀ we have to say it so ọkọ ohun tó normal ó ní pé an Afro Muslim brother kó káyà kan nígbà tí ń ṣe tìláwà kó wá mọ sound contradictory sí i nítorí pé kì í fẹ́ kan ṣo ní mímọ̀ tó jọ ní mímọ̀ ni yóò ti mọ àwọn ntọ́rọ̀ máa yà tó ń kà wọn in fact for the first time ẹlòmíì gbọ́n ti ń jẹ́ mutashabihati mukamati ni ẹlòmíì gbọ́n for the first time pé kí ni jẹ́ mukamati kí ni jẹ́ mutashabihati ó sì ti ṣe tìlàwà parí láì mọye ìgbà tí ń ka suratu alimuro yẹn tí ń kà á àmọ́ kí ló ló ń pè ní mutashabihat kí ló pè ní mukamat tí ò mọ̀ but now ó ti mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ látara pé ó ń tẹ́tí gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu tó nímọ̀ nípa rẹ̀ so ó ó ó ó nọ́mà má rí as a problem ọ̀wọ́ pé nkánà làbúdà à ń tẹ̀kú náà já ìlànà fàlàtẹ̀kú já ìlànà. mùrọ́kàbàn àbí tó bá já sí pé kò síbùyẹ̀ fún ọ you will be an ignorant ó jẹ́ aláìmọ̀kan má wàá jẹ́ ògbólógbòó aláìmọ̀kan nítorí ìyàtọ̀ ń bẹ láàrin aláìmọ̀kan àti jáìlú mọ̀rọ́kàbùn aláìmọ̀kan aláìmọ̀kan kò ní í mọ̀ pé jẹ́ ìlú mọ̀rọ́kàbù ni wọ́n wọ́n ríra wọn gẹ́gẹ́ bí onímọ̀ nígbà tí wọ́n ò mọ̀ nǹkan kan egini asábìtù ó sì parí kíkọ́ kúránì ni tẹ́ ẹ bá wọ́ọ̀sì program ẹ̀ five years ago wọ́n máa bá ka kúránì ni oní Yorùbá ni máa fi gbèrè lese lẹ́sẹ̀ ó sì lé káyà kúránì and now he's now a cleric mitv cleric nìyẹn nta cleric nìyẹn tó kẹ́ pé táwọn ti fẹ́ pé scholar òun ni number one on the list tí wọ́n á pè so we have many of them many of them tó ga sí pé they are aláìmọ̀kàns but they regard themselves as only mimos yes jahilun murakabun ìyẹn ni kò má jẹ́ ìgbàkigbà tó bá rí pé àìmọ̀kan nípa àyà tó kà yìí ó ń bẹ fún ọ ìgò tó yọ afá la fi sọ pé wàhálùn lè dáàlìkà àròjó bìlìkọ́lìbì sẹ̀lẹ̀m ìlà àlìmín bìlìkùrán wal hadith àlàfàhàmì asálàfì asọ́ọ̀lẹ̀. As solution wàhálù lè dàlíkà ọ̀nà àbáyọ fúnrú àìmọ̀kan bẹ́ẹ̀ ni pé àrùjù ìṣẹ́nípadà bilikọ́líbi selim pẹ̀lú ọkàn tó lálàáfíà tí ò ti kó fáírọ́ọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok kọ́kàn rẹ̀ wà plain lórí àdámọ́tọ́lọ́ ń dámọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlà alimin bil quran wal hadith ọ wàá padà pẹ̀lú ọkàn tó lálàáfíà ọ̀sẹ̀ rí padà sí ọ̀dọ̀ ẹni tó ní máàlù kùránì àti hadisi ni o àlàfàhàmì asálàfi sọ́ọ̀lì tó onímọ̀ náà tó náà wà lórí àgbọ́yé àwọn sálàfi sọ́ọ̀lì kí ló túmọ̀ sí mẹ́hun ọ̀dọ̀ àáfàá súnà ọ̀sẹ̀ rí lọ sọ́dọ̀ ta ni o àáfàá súnà ọ̀dà ẹnìkan jọ ọ̀nkà súrọ́tù lẹ́hàlá wọ́n ń kà lọ ńgbà tí ó kà parí lọ́wọ́ ní fi sufi Ibrahim wa Musa ah sufi sufi Ibrahim so ànábì Ibrahim náà sufi náà ni wa Musa Musa náà sufi ni wọ́n ṣe á yàn sufi ó ní àbí àbọ̀wọ̀n lòun ọmọ túmọ̀ rẹ̀ ni ọ̀dà lọ́ba kọ̀ọ̀gá sí ọ̀dọ̀ ṣéwù kan. ẹ dákun o òun ka sufi Ibrahim wa Musa pé anabi Musa sufi ni Ibrahim náà sufi ni ó sì mọ́ òsì sufi wọn ni ṣé ìwà tó ń pé ara ń tà ń wí náà nu pé àwọn ẹni wọn mọ ké wọn náà ti rí fún ara rẹ wọn ló ti rí fún ara rẹ wọn ẹ dákun ṣé ntọ́lọ́sì sọnù nígbà táìmọ̀ kan ń bẹ lára dìdìrẹ́ ti bí tó a lọ bá chairman àwọn aláìmọ̀kan abẹ́rẹ́ ní bá wù nìjẹ́rì di méjì o ló fi já wípé ìgbàkigbà tó o bá ti come across anything tó o rí pé kinní yìí wọ́n fẹ́ dá nǹkan kan lẹ̀ nú ẹ̀mí rẹ̀ kò fẹ́ jọun tó o ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òdodo má decide on your own lọ sọ́dọ̀ àfáà rẹ̀ when you come across anything tó fẹ́ fún ọ ní second thought go back to the scholar ló fi dá sí wípé o gbọ́dọ̀ ní àáfà onímímọ̀ torí pé èṣù ẹ̀kọ́ kan yóò àmọ́ sálámà sí ọ ẹni tí ó sì kọ bó ṣe dá lóhùn sálámà òun làáfà rẹ̀ ò lè mọ bó ṣe reply èṣù jésù fi sá fún ọ àfáà ní ọkọ pé kó o sì sálámọ so nígbà náà èso bá sá fún ọ àmọ́ tó bá lérò pé you are on your own ah, wàhálà ò ṣẹlẹ̀ o kọ́nà kó sànù wa nínú alukur'an nínú súrọ́tù nìsà ẹ̀yin ẹ gbọ́ àṣẹ tí olúwa ẹlẹ́dàá wa tó pa ẹnikẹ́ni tó bá rí nǹkan kankan tó ṣe ń kàyéfì nínú ọ̀rọ̀ rẹ̀ ni tàbí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ Allah sọ wípé wa idha ja'ahum amrun minal amni awil khawfi adha'u bihi walaw radduhu ila rasul wa ila ulul amri minhum la'alimahu alladhina yastanbitunahu minhum walawla fadlullahi alaykum wa rahmatuhu لاتبعتم الشيطان illa qalila Allahu akbar ọlọ́run ní wa idha ja'ahum lè wa idha ja'ahum amrun nígbà tí ohun kan nínú ìṣe ayé ohun kan nínú ìṣe ọ̀run tọ́ba wá dé bá wọn mìnàlẹ̀ amúnì yálà nǹkan náà ó jẹ́ nǹkan tí yóò fi wọ́n lọ́kàn balẹ̀ nǹkan àfọkànbalẹ̀ awèlè káwọ́fì tàbó jẹ́ nǹkan ìpayà tẹ́rù ń bà wọ́n lé lórí àdá àwọn òbí yìí bí nǹkan ìpayà ṣe dé bá wọn yẹn wọ́n bá máa pariwo ẹ̀ káàkiri wọ́n lè lọ sórí nẹ́ẹ̀tì olóhùn ti kàdísì kan o Musa gba Jésù Musa gba mọ̀lẹ́kà kú ní kúkú o ẹ ṣàlàyé ẹ̀ fún òun kò yé òun o bí ó sì pariwo àdísì sáyé nù yóò ju àdìsí lẹ̀ sí ọwọ́ àwọn ọ̀tá àdìsí yóò ju àdìsí lẹ̀ sí ọwọ́ àwọn aláìmọ̀kan àdáhùn bíi ìgbàkigbà tí nǹkan ìpáyà tàbí ìfọ̀kànbalẹ̀ kan tó bá dé bá wọn wọn bá máa pariwo ẹ̀ káàkiri wàláwù rọ̀dúhù ìlà rọ̀súùl ìbájásí pé wọ́n ṣẹ́rí ọ̀rọ̀ náà padà sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà anabi Muhammad sallallahu alayhi wa sallam ìbọ̀lọ́lọ́ ní ká sẹ́rí ọ̀rọ̀ tó bá pa wa láyà sí báyìí ẹ́n inú àdìsí ànábì inú àdìsí ànábì ọlọ́run tó dákọ̀ kùránì torí pé ó ti wà ọ̀ndàláyínlè wípé ìwọ tó o bá sẹ́rí ọ̀rọ̀ ọ̀páyà tàbí ìfọ̀kànbalẹ̀ sí ọ̀dọ̀ ògì sí ọlọ́run nǹkan méjì lògì sí ọlọ́run mú wá quran àti hadith quran àti hadith wàhílà ulùlẹ̀ amòrì àti tẹ́ ẹ bá ṣe rí ẹ̀ sí àwọn aláṣẹ nínú yín who are those they are the scholars àwọn aláṣẹ nínú yín àwọn ni àwọn onímọ̀ kí ló já mọ̀ bẹ́ẹ̀ la alimahu lẹ́dínà yastanbitunahu minhum ọlọ́run ní tẹ́ ẹ bá ṣẹ́rẹ́ sáwọn aláṣẹ nínú yín àwọn tí wọ́n jẹ́ olùtọpinpin ọ̀rọ̀ àwọn oníṣẹ́ ìwádìí ọ̀rọ̀ ẹ̀sìn nínú wọn wọn á mọ èsì sí ti ń pa yín láyà wọn á sì mọ èsì sí nǹkan ìfọ̀kànbalẹ̀ tẹ́ ẹ gbọ́ tó jẹ́ fake ó jẹ́ nǹkan àfọkànbalẹ̀ ni lójú báyìí àmọ́ it is fake tàbó jẹ́ nǹkan àpáyà àmújẹ́rọ́ àpẹẹrẹ rèé èmi ò tí ì rí ìfọkànbalẹ̀ kan tó tó kẹ́nìkan sọ fẹ́nìkan pé tọ́ ọ bá ti ka sọ̀rọ̀tìlì fàátì kan péré báyìí kẹ́nìkan tó lè ka kùránì kó tó lè gbarú ládá tí wàá gbà a kà nígbà six thousand ẹ dákun èmi ò tí ì rí ìfọ̀kànbalẹ̀ kan tó tó yùn just ka sọ̀tòlìfàtì kan kó o sì máa rédí kó o máa retí ẹ̀san bíi six thousand quran it's a relief ṣùgbọ́n relief rọ ni àwọn onímọ̀ wọn sọ fún ọ pé irọ́ ọlọ́pàá o mọ̀jẹ̀ kó bọ́ o kò sí nǹkan tó dẹ́gbẹ́ kò sí nǹkan tó wọlé bù kùránì o nítòsí sọ yìí ọ̀dọ̀ ara ẹ̀ ló ti sọ o. So kò sádìsì kan tó gbà á wá o ọ yà pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àjùgbó so ìgbàkigbà tí ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ tàbí ọ̀rọ̀ ọ̀páyà ẹ̀yẹ máa sáré gbé káàkiri kì í ṣe gbogbo nǹkan tọ́ ọ bá ti gbọ́ náà lọ́ọ́ sáré máa gbé nǹkan yẹn káàkiri you refer them to your scholars ọlọ́run sì ọlọ́run tún wá garanti wọn ó garanti irú àwọn skọ́là bẹ́ẹ̀ fún yín pé làálímàhù làálímàhù lẹ́dínà yẹ̀ǹsẹ̀m̀bẹ̀tùnàhù mínìhùn àwọn tí wọ́n ń ṣe stimbat àwọn tí wọ́n lè takò mú òkun ọ̀rọ̀ yọ tó ga sí pé tí wọ́n bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí wọ́n lè bring out kọ̀wáìdì àṣẹrẹ̀ ìyá wọ́n lè bring out àwọn the principles of sharia láti inú rẹ̀ jáde wọ́n á mọ ọ̀rọ̀ yẹn wọ́n á mọ dájọ́ ẹ̀ wọ́n á mọ nǹkan tó rọ̀ mọ́ wàláwùlà fadlullahi alaykum ọlọ́run wa ni ẹ wò ó tí kì í bá ṣe ti àjùlọ oore Allah lórí yín orí yín ni wàrà àmọ́tuhù àti ìkẹ́ rẹ̀ tó ń ṣe fún yín ni ah, àwọn ọ̀rọ̀ ọ̀páyà ọ̀rọ̀ ọ̀páyà àti ọ̀rọ̀ tí ó fẹ́ máa pa yín láyà láti kú ò lẹ́yìn òdì sí ọlọ́run ọ̀rọ̀ tí ó fẹ́ máa fi yín lọ́kàn balẹ̀ láti dìdàkudà nínú ẹ̀sìn pọ́pọ́ ń gbòòrò làtàbáàtò mùsẹ̀ ìtọ́ ọ̀nà ìlà kọ̀lélà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ẹ̀bá tẹ̀lé èṣù ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ẹ̀bá ti dó súfì ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ẹ̀bá ti dàmádíyà ẹ bá ti di ọmọ ogúnṣẹ́ ẹ bá ti di ọmọ síkírù torí pé ńgbà máa ń sọ fún ọ pé máa bọ̀ alágbára ni bàbá tiwa ojúlójú ṣéwù ojú tó lárinrin ni láìláìlàlá láìláìlàlá ńgbà máa ń kọ gbogbo oyún oríṣẹ́ náà mọ̀ wú ó sì ń wúwú yàrá sàn ni ó ń wú ìwú burúkú ni àwọn onímọ̀ ẹ̀sìn ni wọ́n sọ fún ọ pé wí ṣé ó ti já ní aráàbò ni àdìsí wo lọ́gbọ̀rọ̀ ẹ̀ wà tọ́ba ti ẹ̀ ní mọ̀ wọ́n gbọ́dọ̀ fi mọ̀ tẹ̀lé ìmọ̀ àwọn aṣíwájú rere ni kèdè pé yóò àtẹ̀lé èṣù ń tiẹ̀ yá a máa pèpè sí ọ̀dọ̀ ara rẹ̀ wọ́n á useless irọ́ tó gbé wá pẹ̀lú ẹ̀rí tí ẹ̀ bá ṣe rú àwọn àfáà bẹ́ẹ̀ ni nílùú Ìbàdàn yìí lónìí yìí lónìí yìí tó bá gá sí pé ìtàǹbá bọ̀ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nípa ọ̀rọ̀ àwọn Súfí tí wọ́n gbalẹ̀ gbàta ní lọ títí di òní ni ìwọ gbà ò fi ṣòkòtò rẹ hàn tó ń súnà ní ọ ò fi hàn torí pé ojú ọ̀nà ọ wọ́n sì máa dúkokò mọ́ ọ. nígbà náà lọ́hùn adli la fi lè tọ́ka sí mọ́sálásí kan lùbàdàn yìí tá a lè pè ní mọ́sálásí alùsùnà. adli la fi lè tọ́ka sí mọ́sálásí kan lùbàdàn yìí tá a lè pè ní mọ́sálásí alùsùnà ẹ tún wo tìjọ amadíyà àwọn ẹlẹ́rìí èké tí wọ́n lérò pé gulama amadu mùsùlùmí ni bí àwọn náà ṣe ń làkàkà tó tí wọ́n náwó lọ́ra tí wọ́n náwó lọ́ra tó lórí irọ́ amadíyà wọn tí ọba já sí pé ọlọ́run lu àwọn onímọ̀ kan láti tú àṣírí wọn tayọ kẹ́nìkan tún máa